<laughs> àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ lénìí tí a bá wò dáadáa a rí i pé àwọn àgbàlagbà àtijọ́ tó jẹ́ pé wọ́n jìjọ wà títí tí wọ́n rẹ̀ fira sílẹ̀ títí tọkọ-tìyàwó tí wọ́n fira sílẹ̀ títí téyìn fi tán téyìn fi tán lẹ́nu wọn hmm. ṣé wọ́n sùúra wọn ni ṣé wọ́n jà ni wọ́n ń jà àṣírí yìí ó wà fún tọkọtìyàwó tí àárín wọn ń dùn báyìí bẹ́ẹ̀ ni òun ló wà fún tọkọtìyàwó tí àárín wọn ń dùn tí kò sì fẹ́ kí ìpìyà kí ìpínyà dé bá àwọn tó wù kó lè ṣẹlẹ̀ kò fẹ́ kí ìpínyà dé àṣírí yìí àṣì hmm, àwárí ẹ̀ wàláì lára àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tó ti fẹ́ sọnù ni àṣàwárí ẹ̀ o àwàjáde àwàjáde ṣe rí àṣírí yìí a fi ń so tọkọ-tìyàwó a fi ń so wọn papọ̀ a fi ń so tọkọ-tìyàwó papọ̀ kódà eh, bàbá olóyè chief ni wọ́n tí wọ́n fi àṣírí ìtàmílọ́rẹ̀ wọ́n ní nígbà tí wọ́n ní ìyàwó márùn ni àwọn fẹ́ ìyàwó márùn ni àwọn fẹ́ tí àwọn bá ti. Tí fẹ́ẹ́fẹ́ ó ti ní ọgbọ́n táwọn ó dà báwọn bá ti kàn <coughs> làwọn ó lọ kàn mọ́ igi táwọn bá ti kàn àwọn wà lọ́ba àwọn ó dẹnu kọ́ kó tó bẹ́ẹ̀ kó sọ pé rárá kódà tíjà bá sì wáyé àwọn iná obìnrin pé ṣùgbọ́n tíjà bá wáyé táwọn bá ń kẹ́rù rẹ̀ síta yóò máa kó wọlé padà ni pé kó tó bẹ́ẹ̀ kó lóhùn lọ àwọn ò kì í ná obìnrin o so sẹ́ẹ̀rí èmi dẹ̀ máa ń sọ kinní kan. Hmm ẹni tí ń dùn fún lásìkò yìí ni kó kíyèsára kó tẹra bá àdúrà ṣíṣe àárín tọkọtìyàwó tí ìfẹ́ wà báyìí òun ni kí wọ́n múra dáadáa nítorí pé hmm, owó tí àdúrà tẹ́ ẹ ṣe láti má jẹ́ kó dàrú kò tó eléyìí téèyàn ó ṣe nígbà tó bá dàrú tán tó sì tún jẹ́ kó tún lè má bọ̀ sójú ọwọ́ kí lẹ́ẹ̀ fi wá lórí iṣẹ́ yìí orí igun ẹ má bínú kàtà ń sẹ́mi ni o orí igun iṣu da èkó èjìgbèdè ẹyẹlé orí igun iṣu da èkó èjìgbèdè ẹyẹlé tó bá jẹ́ pé ojúlówó èjìgbèdè ẹyẹlé ló bá lò áá. Ah. <laughs> gbogbo nǹkan tí ìyàwó ẹ̀ ò kì í ṣe fún ọlọ́run tẹ́lẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní ṣe yóò máa kẹ́ ọ lójú nímú ni tó bá sì jọ ọkùnrin náà ni yóò máa kẹ́ ọ lójú nímú ni tó bá jẹ́ ojúlówó ìjìbì ẹ̀dẹ̀ ẹ̀yẹlé ló bá lò á mú orígun yìí á fi sínú apẹ á gé iṣu dàìkó á gé lé lórí á wà dú ìjìbìdì ẹ̀yẹlé yìí á dú ẹ̀jẹ̀ sí i àwa jó tàbá wa jó àwa wá wọ òkété ẹ má sì mí gbọ́n a lè lo fọ́tò a sì lè lo yẹ̀pẹ̀ ẹsẹ̀ òsì àwọn méjèèjì tá ti bu tá a bá ti mú fọ́tò kan a fi sínú àwọ̀ òkété a ràn àwọ̀ òkété ní pẹ́tẹ́ a fi sí a bu tó bá pé yẹ̀pẹ̀ ẹsẹ̀ òsì àwọn méjèèjì làbá a dà sí a tún bu ìjọ oògùn yìí lé lórí àwa àràn pa awa wà dì mọ́ àbà a lọ kàn mọ́ gèròkó ṣùgbọ́n tá a bá wá rí ìyẹ̀pẹ̀ ẹsẹ̀ òsì a lè lo àwòrán àwòrán àwọn méjèèjì a lè lo tá a korúkọ wọn sí a wà dáníyàn tá a bá ti ń kàn <laughs> iná ni o iná ni o ẹ̀yin o ìyàwó mi ọ̀gbọ́rọ̀ sí mi lẹ́nu mọ́ kíní kan kíní kan hmm. ẹ gbìyànjú ẹ̀ kẹwàá fún mi lábọ̀ bí ó ṣe rí ẹ gbìyànjú ẹ̀ kẹ́ wá fún mi lábọ̀ bí ó ṣe rí hmm. iṣẹ́ tó jẹ́ dáadáa ni ṣùgbọ́n sẹ́mu àwọn èèyàn wa wọ́n ti ń lò ní ọ̀nà tí kò ṣe wọ́n ti fi ń de àwọn ọmọ kíní sí ń lò ó ṣe wọ́n ti ń la iṣẹ́ yìí mo fẹ́ nìkan tó jẹ́ pé àwọn kíní ló fi ń ṣiṣẹ́ fún zero eight zero six one four zero eight two five four nọ́mbà tẹ̀lé pé wá sí zero seven zero eighty three ninety seven five one three ni whatsapp tí ẹ fi lè bá wa sọ̀rọ̀ ẹ bá wa subscribe sí youtube wa ọmọ gíẹ̀sì tv ẹ orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa òun náà ni pé kẹ́ ẹ subscribe sí youtube channel wa ọmọ gíẹ̀sì tv ẹ bá wa share ẹ bá wa comment ẹ n tó bá ní ìbéèrè lórí iṣẹ́ yìí ẹ mẹ́sẹ̀gì mi ní whatsapp mi nọ́mbà méjèèjì ló wà ní whatsapp ẹ mẹ́sẹ̀gì mi màá dá yín lò ẹ ṣe púpọ̀.